أو يكبتهم فينقلبوا خائبين ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم أو يعذبهم فإنهم ظالمون ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء كانوا ذكروا الله فاستغفروا لذنوبهم فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون إن الحمد لله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 إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا أقول الله وما أترى إكاس أتي عليكم إجيالا هو النبي محمد وهو أرى إليه النبي وصحابة gbogbo ẹni tí ó ń sọ ìlànà ànábì sallallahu alaihi wa sallam tó ti di ọjọ́ gbèǹde àlùkìyámà abẹ́rẹ́ wa kò fi ìfẹ́ àtọ̀rọ̀ yìí kò fi káyọ̀ wọn. تفسير القرآن في أنبالني أو على رمضان غير إن صلاة آل عمران لأني àwà àyà ọgọ́rùn kan àti ogún àti mẹ́fà ìdẹ̀ ni a ti اعوذ بالله من الشيطان الرجيم ليقطع طرفا من الذين كفروا أو يقبضهم أو يقبضهم فينقلبوا خائبين اللهم أني أقصي النبي صلى الله عليه وسلم يوجه tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ olóò ní ogun ipe tí ọlọ́wọ́ bá ti ogun náà ṣe lè yàtọ̀tọ̀ àtọ́ra sẹ́ni lẹ́lẹ́dẹ́ iná kàfàrọ̀ ọlọ́wọ́ bá fẹ́ kó ìparun bá lè yàtọ̀tọ̀ à kó bá lè kó ìparun bá fọ́rọ̀ sẹ́ni àwọn apá kan àwọn apá kan. من الذين كفروا نعتوا جكبري أو يقبضوا أو يقبضوا أي قلوبا أو يفروا أو يخزيه الإمام ابن كثير عليه رحمة الله ومن ليقطع بمعنى ليهلك èyí náà ò lè jà títí ọlọ́wọ́ wọn fún yóò kó ìparun ẹni pé yóò fi ọwọ́ àwọn mùsùlùmí yóò fi ìyà jẹ àwọn kìfìrí àwọn ìyà kàdíjà hàn wọ́n ní ayé yòkùbíyà hàn ويردهم بغير إن ما لم ينالوا منكم ما أرادوا yẹni kí ogun kan sọ̀rọ̀ fáwọn olùṣe fún mùsùlùmí wọ́n ti fọkàn sí fáwọn pọ̀ ìyá ó ti àwọn mùsùlùmí ọlọ́wọ́ wa ní kòrò orí bẹ̀. ọ̀nà tọ́lọ́ wa ní kò ní gbà rí bẹ̀ ni pé ọlọ́wọ́ bá sọ àwọn mẹ̀lẹ́ríkà kalẹ̀ fún àwọn mùsùlùmí láti wá ràn wọ́n lọ́wọ́ láti wá dáyà jẹ́ àwọn tí wọ́n jẹ́ الكفر فينقلبوا خائبين تركي tó bá padà sílé wọn gbogbo ẹ ni wọn ṣòfò wọn ṣòfò torí tí wọn bá lọ pé bóyá àwọn ọlọ́dẹ̀ẹ́rẹ́ wọn mú àwọn olùdí pa àwọn mùsùlùmí àmọ́ tí wọ́n padà darí bọ̀ ni pé òfò ni wọ́n wà ṣe. sọ ọ̀ nípa ogun jíjà òun ni pé ọlọ́run ọba ẹ̀sẹ̀ ọ̀jẹ̀ agbára lo onísábàbí àti fi palẹ̀ mọ́ ètí ń jẹ́ ìṣèkèkèrè lórílẹ̀ ọlọ́run ọba. ẹ̀kọ́ lọ pé wà kọ́ ti rú ẹ̀ẹ́mẹ́sẹ̀ kófìrí ọlọ́run ni ẹ máa pa gbogbo àwọn ìjọ kèfèrí yìí. إنهم لا أيمان لهم wọn ò ní kúrì kankan kí ni nǹkan tó ń gbèsè lórílẹ̀ ayé wọn ìbá orílẹ̀ ayé jẹ́ iná ni kí èèyàn máa gbọ́rọ̀ kí wọ́n máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba sábàlì yẹn ń ba ayé jẹ́ ojú ń da irú báyìí tó àìtẹ̀lé àṣẹ ọlọ́run ìmọ̀ ṣe ẹbọ lórílẹ̀ ọlọ́run ìmọ̀ wá kẹfìrí lórílẹ̀ ọlọ́run òun ló jẹ́ pé ọ̀gá ìbáyé jẹ́rùn náà náà ti ní pé ti ń jẹ́ kékeré ọlọ́run ọkọ́ ti ló ń ká ọkọ́ ti ló ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ká fà àmọ́ ọkọ́ ti ló ń kó ká fà ẹni pé ẹ gbọ́dọ̀ wọ́n ẹ bá wọn jà lókùn bàtà bá ti dìde fáwọn ọ̀nà fẹsẹ̀ láti máa bá ẹ̀yin mùsùlùmí jà tó mùsùlùmí fọwọ́ lẹ́wọ́n ibi tó wọn ba ẹ̀sìn ọlọ́run ọba jẹ́ pàtàkì jùlọ níbi tó bá ṣe pé òfin ẹ̀sìn lẹ́sìn darí rẹ̀ ẹ gbọ́dọ̀ gba jíjẹ́ kúfùrù ní ààyè ẹ gbọ́dọ̀ gba jíjẹ́ ṣíríkù ní ààyè tọ̀ tó bá ṣe pé bí ẹ ti wá darí ìlú nìkan bí Nàìjíríà yìí nìkan ẹwọ sàwọn tó ṣe pé òfin ẹsìn lọ́gẹ́ ń darí ìlú kò sẹ́ni kan tó lè lọ́bẹ̀ ọ̀hún ọjọ́ ọmọ ìlú ni ọjọ́ ọmọ àká ọwọ́ láti ta ni àjòjì lọ́jẹ́ ni kí wọ́n ní òun ọmọ lọ́dẹ̀ ń ṣe ìpín jẹ́ kúkúrú àbí ṣẹ́kú nínú sàwọ́dí tí ọwọ́ bá tẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ náà ni wọ́n pa ẹ̀rìn rẹ̀ ìjọba ni wọ́n pa òfin fáwọn èèyàn ni wọ́n pa tí ọwọ́ bá tẹ̀ ọ̀rọ̀ tẹ́yàn kódà èèyàn ń ṣe tẹ́ṣẹ́rù oníṣògùn náà bá káyàn náà àbí wọ́n rí pé ah, ẹ̀rí àwọn òkúra lábálọ́ rẹ̀ yìí ìjọ kan fún náà ni pé wọ́n kọlọ́ lè wájú pé tó mọ̀ tó mọ̀ nǹkan tí òun ṣe yìí tó mọ̀ ìdájọ́ rẹ̀ tó tó bá ní kó wọn ọmọ wọn àyè yé tọ̀ ọ̀yà jáwọ́ kó lé àgbọ̀dọ̀ rí mọ́ lọ́wọ́ rẹ̀ wọn nǹkan bá ti dúró ti kọ́ mọ́ lákọ̀ọ́kọ́ àbí ń dùn pé bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan òun mọ̀ àmọ́ bóun ti rántí ń tòun nù torí ẹni yẹn ó ti fọwọ́ fa ikú nù torí abẹ́ ìjọba ẹ̀sìn ọlọ́wọ́ ọba lọ́wọ́ tó tó bá jẹ pé ìlú tó ṣe pé kì í ṣe ìjọba tí ìjọba ẹ̀sìn ni wọ́n ń lò ní Nàìjíríà ẹ̀wọ́n ayé ẹni tí ń ṣe ẹbọ èèyàn tó ṣe pé ń ṣe kófúrò ń bọ̀ fún oògùn oríṣiríṣi ló máa ń ṣe tó láfikọ́lé ó látọrọ ó ní àtúrọ̀ ó ń rì mọ́lẹ̀ ní omi yẹn ti dá ara yìí nínú ẹ̀sìn ọlọ́run. àmọ́ abẹ́ ìjọba tí kì í ṣèjọba ẹ̀kọ́ ní nàìjíríà ẹnìkan ò lè jáde kó ní ọ̀hún àtẹ̀ bí ó wà lẹ́tọ̀ọ́ sí ikú kò rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹni yẹn yóò máa fírì lábẹ́ ìjọba àmọ́ kò lè fírì níbi ọ̀rọ̀ àwọn àfáà àfáà tó wá jẹ́ àwọn àfáà ẹ̀sìn kò lè fírì níbi ìdájọ́ àwọn àfáà tó jẹ́ àfáà ẹ̀sìn yẹn kí wọ́n máa jẹ́ kó máa ṣàlàyé wọn jẹ́ kó máa tó létí tó tó bá jẹ́ pé ìlú tí ó wá jẹ́ ìlú mùsùlùmí ni tó wá pé lábẹ́ ìlú mùsùlùmí òun náà ni àwọn kan ti wá dájọ́ pé àwọn ò ní ṣe ẹ̀sìn ọlọ́run ẹbọ làwọn máa ṣe ẹwù lápòjú omi kó ara ṣe wà yìí nìsín àwọn ìlú kan bẹ̀rẹ̀ ìta owó wọn ń tẹ́wọ́ pẹ̀lú ọlọ́run ọba tí wọ́n ń sọ ní egún ń sà wọ́n àwọn kan náà bẹ̀rẹ̀ lọ́nà alápámọ́ra wọn ẹnìkan kan ìjọ kankan ọgbọ́dọ̀ dìde wípé àwọn lè ń bá wọn jà ẹni kí ló dé kó ló ń ṣe bọ́ à irọ́ o òpin tí yẹn lè ṣe òun náà ní kẹ́ ń gbé bá wọn ngbọ̀lẹ̀ ń lọ àlọ́sà o kí lẹ́fẹ́ lọ ṣe abẹ́lẹ́sọ wà sí fún wọn bẹ́ẹ̀ ngbọ̀lẹ̀ ń lọ àlọ́yọ̀wẹ̀rẹ̀ ngbọ̀lẹ̀ kí ló ti abẹ́lẹ́sọ wà sí fún wọn bẹ́ẹ̀ òpin tí yẹn lè ṣe nìyẹn tó jihad tí ẹ lè ṣe lò torí pé sábà tó ní jihad tí ó di pé à ń kádà à ń kó gan ọgbọ́dọ̀ yẹ lẹ́yìn ẹni tó ń jẹ́ ìfún bẹ̀rẹ̀ àbí àmírùn bẹ̀rẹ̀ ẹni tó ń jẹ́ aláṣẹ ìlú òun ló pàṣẹ tó fi yá ọyá ògbó yá gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam ṣe pàṣẹ nígbà tí ọ wà ní ayé tó ní tí wọ́n ń jẹ́ ogun òun náà nìkan tó ṣe pé lè yẹ kọ́tọ̀ àìsọ́nà fámìnà àbíyí náà kàfàrù àwọn kan sí àwọn tó ń ṣe kẹfìrí lọ́wọ́ lórílẹ̀ ayé ọlọ́mọ fi pa wọ́n rẹ ni àbíkọ́ lọ́wọ́ fi yẹpẹrẹ wọn ìyẹn ni pé yẹpẹrẹ wọn ni pé wọ́n rí wọn kó lẹ́rú wọ́n kó lẹ́rú kọ́nà àkókò kó dúkìá wọn gan lọ́pọ̀ ìyá ń kálí wó kọ́ èdè wọ́n wà padà lẹ́ni tí. yóò sọ نعم ليس لك ليس لك من الأمر شيئا أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون نعم آيات يا فكاهين àyà tí ó lágbára ni tó ṣe pé ọlọ́wọ́n bá fi ọ̀rọ̀ yẹn ó fi fi àtẹ́lẹ̀ sọ̀gbọ́n àlùfẹ́lẹ̀ sí àkíyèsí nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi ogun ohud gẹ́gẹ́ bí a ti ṣàlàyé tó ti wà létí gbọ́wọ́ pé ogun ohud ogun tí ó lágbára fún amẹ́ríkà lọ́wọ́ rẹ̀ sọ́lá àti fún àwọn mùsùlùmí kódà níbi ogun yẹn ni wọ́n ti pa bí àwọn sẹ́yìntì ní àwọn tó ń jẹ́ hafọ́gbọ́tò kọ̀ọ̀án àwọn tó ń ha kọ̀ọ̀án wọ́n pa àwọn sẹ́yìntì nínú wọn. sọ̀rọ̀ níbi ogun yìí náà wọ́n ṣe àlẹ́lùfọ̀ mọ́wọ́ lọ́sọ́nà mú ní èṣe tó ọ̀rọ̀ yẹn wá ká àlẹ́lùfọ̀ mọ́wọ́ lọ́sọ́nà mú là. gẹ́gẹ́ bí àdìgbò mi kò sí rò tí wọ́n ti mú ọ̀rọ̀ yẹn jáde nínú àdìsí ẹ̀wọ̀n nípa ìṣòro Bukhari ó wà nínú Sahih al عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أراد أن يدعو على أحد أو يدعو لأحد قلت بعد الركوع وربما قال إذا قال سمع الله لمن حمد ربنا ولك الحمد اللهم أنجي الوليد بن الوليد وسلمة بن هشام وعياش بن أبي ربيعة والمستضعفين من المؤمنين اللهم اشدد وطاعتك على مضر وجعلها عليهم سنين كسن يوسف يجهر بذلك كان يقول في بعد صلاته بصلاة الفجر اللهم العن ثلاثا وفلانا للأحياء لأحياء من أحياء العرب حتى أنزل الله ليس لك من الأمر شيء أبو هريرة رضي الله عنه قلت nígbà tí a lè sọ mọ́ ọ̀rọ̀ sọ́nà pé alẹ́lúwa rí pé àwọn kan lọ sí ojú ogun nínú àwọn mùsùlùmí àbí ara ni àwọn kan nínú àwọn mùsùlùmí ìdààmú wàhálà ń ṣẹlẹ̀ sí àwọn mùsùlùmí nínú ìlú látọ̀rọ̀ àwọn kìfìrí wọ́n ní ìṣètí tí anábì máa ń ṣe ni pé anábì ọmọ wa bẹ ọlọ́run kọ́nẹ́ta kòlóòtù lànábì máa ń ṣe òbí wa la bá ń ṣẹlẹ̀ kòlóòtù lànábì máa ń ṣe kòlóòtù òun náà ni pé nígbà tí ẹ máa ń kírun lọ́wọ́ tó wá di rákà ìgbẹ̀yìn lẹ́yìn ìgbà bá ń kú tán. gbé sókè o a àlẹ́bí ọmọ wa ka àwọn àdúrà yẹn ìgbà pé ní kòló sòrò lẹ́yìn ìgbà tí ẹ bá tán ẹ wà gbó sókè bẹ́ẹ̀ tó àwọn sọ̀rọ̀ láwọn máa ń gbó lẹ́yìn sọ̀rọ̀ ẹ̀kọ́ sọ kòló yẹn ń kà ní ọ̀dọ̀ tiwa ní àyè nílùú yìí ó yàtọ̀. sí ìlànà tí àmìlẹ́dì máa fi ń kà á. àwọn tẹ bá bí wọ́n pé kí ni ó ṣẹlẹ̀ wọ́n ní ìlànà àlìmọ́mù Malik yẹnni pé ìlànà àwọn Malikiya àwọn tó ń tẹ̀lé Maliki ìlànà wọn làwọn ń tọ̀ kéṣu pé mọ́ Malik gẹ́gẹ́ o kò pé ìlànà àwọn tó ń tẹ̀lé mọ́ Malik pé àwọn gbà pé ní àsùbá kan ìyẹn lè máa ka kùnà tó bá kan ẹ̀ sì lè dá kẹ́kà tó bá bẹ̀rẹ̀ pé mo lè rí wà kò fẹ́ rí tó bá mẹ́bí ọ̀ka kùnà tó kánà bí ọ̀dá kẹ́kà jẹjẹ rí. tó kùnà tó yẹ lànà ìgbìmọ̀ wa ń kà gẹ́gẹ́ bí abúlé rẹ̀ ti ṣàlàyé ibú wa nàkan máa ń ṣẹlẹ̀ tó gbọ́n lé lẹ́yìn bàtà rẹ̀ bá tẹ́lẹ̀ ọmọ ọ̀hún lè mọ̀ يعني اللهم انج الوليد من الوليد الله الوليد وما وليد اللهم بقى كل كثيري إن بلوها ينجي وسلمة بن هشام سلمة وهشام وإياش بن أبي الربيع أتياش بن أبي الربيع والمتضعفين من المؤمنين àtàwọn mòmìnì tí wọ́n lágbára tí àwọn kìtìlì wọn lè mọ̀ ànábi wọn ti ọlọ́wọ́ bá ti ọlọ́wọ́ o bámi yọ wọn bámi ṣèrànwọ́ rẹ fún wọn ṣùgbọ́n ànábi ṣèrànwọ́ wí nìyẹn. tọ́ àwọn mòmìnì nù tí wọ́n bẹ lọ́wọ́ ṣòro ṣùgbọ́n kan náà ànábi àtúnwá tún ṣépèlé àwọn tó bá ń jẹ́ kéfìrí náà kọ́ra ń gbàjà ní ìlú ọjà kan pé ọmọ ọ̀hún náà ìlà ẹ̀rú kò lẹ́ẹ̀nà ibi ọlọ́run lágbájá ọlọ́run bá mi bá mi bá mi jẹ bá mi jẹ bá mi làánà rẹ̀. ìwọ́yà mi bí wọ́n pé ànábi máa ń ṣépele Safwan bọ́ọ̀lù Umayya kí àwọn kékeré tó ní agbára ní tó ń fara ní mùsùlùmí ànábi wọn àti àkọ́wọ́ ipe Safwan ọmọ Umayya ọlọ́run ẹ̀là àánú ọlọ́run làánú rẹ̀ bí o jìnnà sí ìkẹ́ rẹ̀ tùbákaná amúrú bùnú xaari ẹ̀ sòhẹ́yì bùnú xaan anabi ó dáa kọ́ ẹ̀ báwọn náà yóò ṣe pélé tùbákaná xaari bùnú hisham anabi ó dáa kọ́ ẹ̀ yóò ṣe pélé tó bàtà níbi wọn ń ṣe báyìí ọlọ́run sọ́kàn nàbì sọ̀rọ̀ wọn àlọ́ sẹ́lẹ̀ fàlẹ́ zẹlẹ̀. ليس لك من الأمر شيء الله واني هو النبي إفاري وكاك كاليريوري Ipa wa nẹ́bí, yẹni pé àwọn ẹni yìí àkèké tó ń ṣépè lẹ́yìn, ó lè dá kankan fún wa. Inú ìwọ pé kí n làánà wọn, inú ìwọ kí n fìyà jẹ wọn, tí bá fẹ́ ṣe èmi ní ṣe èmi ní fi àjọ fúnra mi wọn ànábì ò lè fi àjọ wọn o ò lè fi àjọ wọn tó ọlọ́ni àwọn yọ̀tí ń ṣá lẹ́sẹ̀rẹ́sẹ̀ lọ́nà àwọn ṣẹ́gun ayé tó ra àrẹ yìí tí wọ́n wù mí ọlọ́run mo lè foríjì wọn kùdùdọ́ kan bẹ́ẹ̀ tọ́ba túbọ̀ àwọn àti gbàǹtúbọ̀ wọn àwọn yóò àbíbà hù tó bá ti wù mí mo lè fìyà jẹ wọn fa iná wọn bọ́ọ̀lì mu torí bálábù sí wọn èyí tó tó bá wù ọlọ́run ọba ọlọ́run lè jẹ wọn níyà tó bá ti wù ọlọ́run ọlọ́run lè fi wọn kalẹ̀ kó lè kọ́ kọ́mọkán bọ́ nínú ìyàwó. so kí ni àyà yìí ń tó náà òun ni pé ànábì sọ̀rọ̀ wọn àrẹ ọ̀sánlá ànábì fọlọ̀ náà ìtọ́wọ̀ ilé kó yé ànábì nù. ètò àwọn ayé afọ́ tọ́lọ̀ tí wọ́n sọ fún ànábì pé jí kó yẹ wọn o kọ́mọ́rọ́ rí ọ tó tó bóyá ọ yàtọ̀ ebi àbí ipá rẹ̀ kàn kankan. ọlọ́run wọlé kólì sọ fún ọ pé lá amúlékulẹ̀ fún bọ́rọ̀n wàlá nọ́fà gbogbo ní lá amúlékulẹ̀ fún bọ́rọ̀n wàlá rọ̀ṣẹ̀dá nípa àmì ọ̀kan kankan lá amúlékúlẹ̀ kò ń bọ̀ wọn ní ilé fara ní tó káfà fún wọn jáde bọ́ta kó ní òun lè lálà ṣe é yàn kí mo lè lálà ṣe yín mo lè fáyọ́rẹ́ mo lè mo lè ba ti jẹ́ mo ní náà kàrí tí ń sàtú gbogbo ní ìrọ̀lẹ́ ń ìrọ̀lẹ́ àdúgbò àwọn ní ìbínú ọlọ́wọ́ bá àwọn ẹni ọlọ́run lẹ́nu ṣe báyìí sí tó ẹni ọlọ́run kan kò tó ànábì tó wọ́n ọ̀rọ̀ sẹ́lẹ̀ olórí kan pé lẹ́yìn sàlẹ́kẹ̀ nínú amúrí ṣéèkùn ti fàmì ọ̀kan kankan níbi ọ̀rọ̀ yìí nítorí wá wù ọ́ tó bá wù mí ọlọ́run ni nítorí wá wù ọ́ tí ò bá wù mí ọlọ́run kan yẹn ò lè ṣe láéláé tó tó bá wù ọlọ́run ó lè fi orí jẹ wọn tó bá wù ọlọ́run ó lè fìyà jẹ wọn. ارجع يا رعيل الوصفر إنك لن تهدي من أحببت ولكن الله يهدي من يشاء او قليل مو يقو كتيبو لك انت فاتوا يا دي مسلمين ابي أمم. ني في يلا يا واتي فوني بيو دي جي فدا مثلا رجع الله سبحانه الذي في هو دين شبه ولكن الله يهدي من يشاء انت بقى كوبني من مالك وجه كده امنا wọ́n kàn alaye ni àìmọye tó ń ṣerú àlàyé yẹn fún tí ò ní gbọ́ ẹlòmíín ti ń bẹ òun ní ṣe àlàyé dé ìdajì ìdajì tó ṣe fẹ́ lómi yóò sì tètè gbọ́ lẹ́ẹ̀kan náà pé tó fi yé mi tó fi yé mi sọ níta àfa máa ń fi ọ̀rọ̀ yìí sọ ni tó gbẹ tó bá ń jẹ́ ṣe rí àìfẹ́ ríra wọn àfàkàkọ orí pé ìyàtọ̀ sẹ́yìn èèyàn tòun náà ni wọ́n ń fa gbogbo àwọn ìwà gírímọ́ńkáì tó lé ẹwà rí àpò àrùn ewé lọ́wọ́ abẹ́rẹ́ gẹ̀dẹ̀ torí kò fẹ́ ṣe wá sí torí kíni torí kíni tó jọba ní sáàpọ̀ bá jọba ní ìsinmi ọ̀gá ọba rẹ̀ náà fẹ́ sílẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ o àfáàtì wá ti, ọ àfáàtì ti.

fifty thousand naira torí kí ni tí o kínú lójú ló gbé àwọn ọmọ ṣeun kí n tí tó rí mẹ́tẹ̀ẹ̀tì rẹ nínú lè fa sáwọn eléyìí gbogbo ẹbí máa ń ṣe wá àti láyé náà máa ń pè wàlá ìfẹ́ ọkọ mọ̀ ẹni pé àwọn ọmọ tó ṣeun tí ń lu ẹ̀yìn náà sábà bí tẹ́lẹ̀ náà fi rí mẹ́tẹ̀ẹ̀tì ọlọ́run bá fa lọ́kọ́ wájú pé wá sí orí ẹgbẹ́ pé wá wọn ni abẹ́tẹ̀ wá sílẹ̀ láàárọ̀ abilọ́sàn-án nílùú ni àbí ń bọ wọn lẹ́kọ̀ọ́ náà ni ní sáìdì bó ní sáìdì kéde kan one hundred thousand yẹn hòtẹ́ẹ̀lì ńkọ́ tẹ̀sí padà lẹ́ẹ̀kalẹ̀ so gbogbo eléyìí ìkọjá àlà ni ìkọjá àlà tápá náà bá ṣètò rẹ̀ kalẹ̀ tán àwọn kọjá kí wọn náà máa béèrè fún un. dẹ́lẹ̀ iná ṣe rí ọmọ ìgbìmọ̀ àti ọ̀lẹ́ wá gbọ́dá kàǹkà ọ̀lẹ́ ṣe kíní kan wà ní àhà gbogbo eléyìí kìí ṣe alẹ́sọ̀ lọ ọ̀lẹ́ sáré ìgbà jòkó àwọn tó wà bá láwọn èyí dá àmọ̀ ìyàtọ̀ láàrin àwọn. ìfẹ́ ẹ̀ lè ṣe kí wọ́n pe hmm, de àga rẹ̀ lọ́yàtọ̀ yìí ìṣẹ́ hmm, hmm, tiẹ̀ lọ́yàtọ̀ láàrin wọn yìí àbí ẹ̀rí bí láwọn ti jẹ́ bẹ́ẹ̀ni tó bá ti gbé láwọn àti wá ti gbé wá sí òun bíi ti bíi tààfà òun wọ́n ti mọ̀ wọ́n ojú ti ẹ̀mọ́ tó ń torí kò ti ẹ̀jẹ̀ tí ó wù irú ẹ̀ wá. ìdàpọ̀ ohun tó sọ táwọn èèyàn sọ wá sí ọlọ́run wá sí ọlọ́run wá sí ọlọ́run iṣẹ́ ọlọ́run náà wá sọ́dà. sọlọ́run sọ fún mi pé ṣé wàá dí láti di àwọn irú àwọn kan báwọn òun náà lẹ̀ ní ẹni tó ń ṣe láti wọ́n wá ga díẹ̀díẹ̀ tí wọ́n wá ga tẹ́tẹ́ máa ti ń gbé bí wọ́n ká ìṣe ńlẹ́ máa ti ń ga èèyàn ń bàjẹ́ díẹ̀ díẹ̀ rẹ̀. tẹ́rí afá tó ń tọ́ èèyàn ṣe táwọn èèyàn ń da tàfá yóò ti máa bàjẹ́ tí ó ti máa bàjẹ́ kò sì ní máa. pé wọn lọ́wọ́ sí wá sọ yẹn pé máyì rẹkẹtẹ máyì níwọ̀nba máyì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ tẹríba fọlọ́hún owó afá ń gẹ́gẹ́ ọ̀ tẹríba fọlọ́hún. ọlọ́run tó fà ṣèjú àwọn ọmọdé ti kankan fún wọn o lè ti kankan fún wọn wàlúwà ipò sábẹ́bí sí ìgbà fún láti ọjọ́ náà ti gbá nàbí ìdè títà náà ti kú ipò pé ipá ni ọ̀ká kankan iná ni náà lọ́pọ̀lọpọ̀ àrùn rẹ̀ kẹtẹ́ dáná rí ọlọ́run wa sọ pé èmi náà lọ yá àwọn tètè lẹ́nu tó ń sọ pé fọ̀kọ́lù máa lè hàn rà fún un yamshi fil aswaq irú ànábì wò lélẹ́yìn yamshi fil aswaq á ti mọ rìn yóò ti mọ rìn káàkiri láàrin ìjà yẹn ni pé báwọn ṣe ń rìn tí wọ́n náà rìn kì í ọ̀yẹ́ olùtọ̀ àmà ń jẹun ìjẹ ọ̀sẹ̀ pẹ́tẹ́ bá wù àfa mi rò pé táwọn afá yóò ti mọ ọ̀tọ̀ wáyé ẹ̀rọ àpòmá tí wọ́n nìkan lọ sí ẹ̀mí mẹ́jọ lọ́wọ́ ọbẹ̀ àwọn ah, ilé ìdí wọn sọ̀rọ̀ ẹ̀ láì sí wọn kọ́lẹ̀ lómi kò lè dá kọ́ọ̀bù gbé fúnra rẹ̀ fẹ́ afẹ́ mú mi. tẹ́lẹ̀ ọ̀hún láyé láyé ó ti ní tó mí nì. kìnní kan ló lè gbé wá rùn. kò sí ní tó fẹ́ ṣe pé lé ara rẹ̀ lórí eléyìí ní kí kìí ṣe ìdáná tàbí ẹ̀sán lọ́wọ́ àyọ̀fẹ́ náà. àlẹ́ yóò sàwọn èèyàn dẹrú àlẹ́bí ò tún àwọn èèyàn dẹrú kódà níbi kọ́ alẹ́kọ̀ọ́ débi pé kódà àwọn tó bá ń jẹ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ rẹ lọ́dọ̀ àwọn kéwù rẹ dá àlẹ́kọ̀ọ́ta tó àwọn wá sọ ìlú ọmọ kéwù bí ẹrú wọn wá sọ ti jẹ tó bí òun ìlànà ẹ̀sìn ọlọ́run wọn wá ní wọn wá ní baríkà ni táwọn tó wọn kọ́ ọmọ mẹ́jọ sí lóbi láàbàríkà táwọn wọ́n ní ọ̀rọ̀ ah, ah, àlùbáríkà púpọ̀ àlùbáríkà òun ni ọ̀rà àìmọye tó ti tẹ ra tọ́lá àlùbáríkà àlùbáríkà ọ̀rọ̀ yìí ti fi yálà yá àyà yìí náà ní oúnjẹ ẹ̀jẹ̀ mọ̀ pé kò rí wọn ni ẹ̀fún wa wọ ẹ̀fún wa wọ òfin rẹ̀ yóò yọ lára ọmọ rẹ̀ ẹjọ́ yọ lára tiẹ̀ náà ìjọ yọ lára kan yà kí tọ́lá ó tí òfin yọ ó lè yọ lára ọ̀rọ̀ so òun dé. ọlọ́wọ́ olan ń kìlọ̀ fún ànábì fún ọwọ́ ọ̀rọ̀ sẹ́lẹ̀ àlẹ́ ọlọ́pẹ́ ká kíyèsí pé ó lè ṣe kankan fẹ́ni lọ yìí o ó lè ṣe kankan fẹ́ni kankan ọlọ́pẹ́ ní alẹ́ ló sọ wípé kó máa ń lé máa ń di ọ̀dà inú rọ̀kì pé kò pẹ́pẹ́ ọ̀rọ̀ ìfọ̀rọ̀dé olóríire ìfọ̀rọ̀dé ẹni tó nira rí kò sí lọ́dọ̀ mi o kò sí lọ́dọ̀ mi so gbogbo àwọn ipe ìfà ìfà àfà ọ̀kan kankan ìfà àfà ọ̀kan kankan ipa níbi làwọn olóko ọ̀kan kankan yìí kátó wá ní àfà kan ìfà àfà kankan ọ̀kan kankan ntọ́lọ́ba fẹ́ ṣe fẹ́ dá náà ni ó ṣe tòótọ́ bá ti rí báwọn kálífọ́nà pé ẹ̀ e. wọ́n náà àjọbẹ̀ lọ́hùn ní àjọbẹ̀ lọ́hùn tó táwọn afọ bá ń kó máa yí àwọn èèyàn bá ń pẹ́ ẹ̀ ifá afá lọ ká nǹkan kan àmọ́ àwọn ṣe bẹ́ẹ̀ torí pé kí ni wọ́n fẹ́ lu àwọn èèyàn ní jìbìtì wọ́n fẹ́ gbowó àlùbáríkà lọ́wọ́ àwọn èèyàn wọ́n fẹ́ gba owó owó jẹ́bẹ̀ ní ọjà owó kùnà owó wọ́n fẹ́ gba owó kùnà lọ́wọ́ àwọn èèyàn wọ́n wà ní àwọn afá fẹ́ ṣe wọn àdúrà yẹn gbà lónìí àdúrà yẹn ó gbà àdúrà tàfà yẹn gbọ́ ọ̀gbà àdúrà tẹ̀ gbọ́ ọ̀gbà tẹ́bí ẹ̀ka káyà Qur'an yóò mọ̀ rí pé ọlọ́run bá kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ àwọn mùsùlùmí bóyá àìgbọ́ ìtumọ̀ Qur'an lè yé ìṣòro àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹni tó ń gbọ́ yín náà kò nílò. الله عن أما آيات رابعة إطلاق الحج يقول يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا قلوا أمي ضرب مثل أدين فويلاك جويكا وفي بلاك جويكا قال يا pàṣẹbẹ ìwúlà ẹsẹ tí ẹ tó àpòjúwe yìí àwọn ọ̀sẹ̀ ń pè àkíyèsí ọmọ èèyàn bí ẹ pé èèyàn fẹ́ bá ẹgbẹ́ yẹn kọ̀rọ̀ tẹ́tí gbọ́ tí mo fẹ́ sọ fún ọ yìí ọlọ́run ní ìnà lẹ́rìí iná tẹ̀lé àìrìn àmì ìlú rẹ̀ la gbogbo àwọn tẹ́ ń pè wọ́n tẹ́ ń pàtàkì wọ́n tẹ́ ń sọ pé ẹni ńlá ni wọ́n wọ́n lè ṣe nǹkan wọ́n lè sọ̀dọ̀ wọ́n lè tún àlámọ̀rí èèyàn ṣe wọ́n lè ba àlámọ̀rí èèyàn jẹ́ wọ́n lè ra àlùbáríkà fún yàn wọ́n lè fún ọ lálùbáríkà wọ́n lè jẹ́ kọ́ ọmọ rẹ káyé rẹ ọ́ dáa ọlọ́ni ẹ̀ lẹ́yìn ẹ̀kìlú kó gbogbo ara rẹ̀ egungun tí wọ́n lè dá iṣẹ́ sẹ́kọ̀ọ́ ti wà wọ́n ẹni pé ipa wọn gan kò ká iṣẹ́ kò sí àfa náà lù àbí tí bá ń tẹ̀ra rẹ̀ jẹ ike ẹ̀yìn yìí ó mo lè nǹkan àbí táwọn náà bá ti ń tàn yẹ ọlọ́run ní àníyé kùsùn tẹ̀ ní òde dà ọlọ́run àníyé òní kankan wà á yẹ lóru ń bọ̀gá bó ń ṣe án láyé sẹ̀ǹkẹ̀ rúùnà òmè ọlọ́run ní tí ìrẹsì bá gbà kankan lọ́wọ́ wọn bá ti lẹ tó tí ìrẹsì bá gbà kankan lọ́wọ́ wọn ọlọ́run wò lè gbà padà lọ́wọ́ ìṣẹ̀ṣẹ̀ pé ẹni tí yẹ ká parẹ́ ní tó bá mú nǹkan rẹ ó ti gbà nǹkan rẹ lọ́wọ́ rẹ padà ọlọ́run ṣe ń fi bá gba nǹkan lọ́wọ́ wọn wọ́n lé débi pé wọn ò lè rí ìgbà padà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ni sọ ìfọ̀ ọ̀ọ́nìbù wẹ́lìmọ̀tòlúùbù olúwa ní àtẹnudí lọ lè ń báyà àtàwọn tẹ̀ lọ lè ń báyìí ọ̀lẹ́lẹ̀ méjèèjì àti wọn tó lọ lè ń bá fà àtàfà tó lọ lè ń bá ọ̀lẹ́ ní ọlọ́run ni wàá máa kọ́ ẹ̀fọ́ pọ́lọ́wọ́ bá lé ní bó ṣe ẹ̀kọ́ pọ́n lé ní sáfúnà pọ́lọ́wọ́ bá lé ní fún kálukú ọ̀pọ̀jù sí ọlọ́run ẹ sì máa béèrè nǹkan tí ẹ bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó àyà yìí ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni pé ọlọ́run tó fà lẹ́bi tó ọlọ́run àlè òṣèlè sí pé ipa rẹ̀ ọ̀ká nǹkan kan òrè dáyà fi jẹ́rìn yàn tí mi síbẹ̀ ọlọ́wọ́ ọba àti ọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́wọ́ ọba tó lè fi ni ọlọ́wọ́ ọba tó lè fi tó lè àwọn tí ẹ bá ọlọ́wọ́ ọba yóò fi tọ́wọ́ kó fi tọ̀ àwọn kì í ṣe pé wa ni àyàfi jẹ́ ni mo ní ìyà lọ́dọ̀ hmm. gbọ́ sọ pé ó ní nọ́ńkàlé ní jẹ́ báwọn ṣé wá nọ́ńkàlé ní jẹ́ báwọn ó ní yóò bọ́dì kìfìrí náà ni òun ní ṣètánì lọ́dọ̀ nù ṣètánì yẹn gan yẹn ní pé nọ́ńkàlé rẹ̀ tó wà lọ́dẹ̀ sàrùn gan tó fi fẹ́ fi àjẹyàn àfáàní ọmọ ń gbà pépé tó òun ó ti sà á fẹ́lẹ́ òní kò sí ṣiṣẹ́ yóò sà kò sí ní ṣiṣẹ́ yóò ti sà á fẹ́lẹ́ òní yóò ṣe kò ń gẹ́ yóò ta sẹ́lẹ̀ mi kò ní ṣe fún bẹ́ẹ̀ ṣètọ́nù tó wá tún dúró ti àwọn ẹni tó tún dúró ti wọn lọ́rùn bẹ́ẹ̀ ìgbà tó bá ta tó di pé kò ṣiṣẹ́ lára ẹni wọn ni wọn bá lè òun náà ìrìn ẹsẹ̀ rẹ̀ gùn á ìrìn ẹsẹ̀ rẹ̀ gùn ni òun ti ṣètò ọdún ọdẹ ta pamọ́ sí fún un tí ẹ kó wò pé ọlọ́run ní kíní yóò ṣe tí ojú kó wà nínú ọkàn yẹn kíkẹ́ nìkan kò lè kẹ́ ọ ẹnìkan ò sì lè dára jẹ ọ àmọ́ mọ́tàkù sí o mọ́tàkù sí o tọ́lọ́ ni àwọn yọ àdébò hom fẹ́ iná hom wọ́ọ̀lì mọ̀ tó lè fìyà jẹ wọn tó wá alábòsí náà wọlé ńlá. أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم نعم ولله ما في السماوات وما في الأرض الوضع èmi ọlọ́run ọba ní gbogbo nǹkan tó wà ní sánmà olúwọba ló kápá rẹ̀ olúwọba ló dá olúwọba ló ní gbogbo tó wà ní sánmà sábà ń sọ̀tọ̀ tó wà ní sánmà. amọ̀rí àwọn màláíkà àti àwọn ẹ̀dá mi tí ojú àwọn ọmọ ènìyàn tó ọlọ́ni gbogbo sọ́nà méjèèjì òun ni òun dá bákan náà òun lòún sì ní ìkápá rẹ̀ bákan náà wọ́n bẹ́ẹ̀ fi àwọn olùwà ni tó ń bẹ ní gbogbo orílẹ̀ ayé náà olúwa ní èmi ni mo ní èmi ni mo kápá rẹ̀ èmi ni mo dá ní àwọn ẹranko ni àwọn ẹran inú odò ni àwọn ẹran orí ọ̀dàn ni àwọn òkè yìí ni àwọn ọmọ ènìyàn ni àwọn àlejò lónìí olúwa ní lèlá ìmáàbí sàràwá ìwọ̀n máa ṣe àpò gbóṣìndẹ́ ní òun lòun nìkan pa rẹ̀ ipa àwọn kan wọn ọlọ́wọ́n ni ìyá ọkọ̀ fíìrù lè mẹ́yìn ẹ̀ṣà èmi ọlọ́wọ́n bá mọ̀ náà fi orí jẹun tó bá wù mí èmi tí wọ́n bá ṣẹ̀ mí tòmátì foríjì. àmọ́ níta gbọ́dọ̀ gbọ́ yín bí i pé ìyá ọkọ̀ fíìrù lè mẹ́yìn ẹ̀ṣà ọ̀yọ̀ ẹ̀rọ lẹ́yìn ẹ̀ṣà ọlọ́run tó máa ń fìyà jẹ ẹni tó bá ń gbà yóò forí jẹ ẹni tó bá wù pé lágbájá ìjẹ́ ọ ní àrà ẹni ẹ ti ṣe ọlọ́run ọba bákan náà yọ ẹ̀rọ lẹ́yìn ẹ̀ṣà yóò ní lágbájá yìí ló jìyà àmọ́ ẹ̀rọ ẹni ẹ̀ ṣe ọlọ́run ni. والله غفور رحيم tí wọ́n bá ní èmi ọlọ́wọ́ bá alákòóríjì ni mo jẹ́ o oníkẹ́ aláàánú náà ni mo jẹ́ ọlọ́wọ́ bá àìsàn ọ̀jẹ́ nínú àyà yìí tí wọ́n ní ọmọ ènìyàn ṣe ọlọ́run nítorí wọn ní lọ́dọ̀ wọn náà ni pé kọ́mi èèyàn kó ṣe ọlọ́run kó sì tó bá ìtumọ̀ tó bá ń pé kọ́ jáwọ́ níbi ẹ̀ṣẹ̀ tó ń jẹ kó ṣàbámà kó má débi ẹ̀ṣẹ̀ tó ti yẹn má ìtọ́lọ́wọ́ bá ń ní ìdílọ́dọ̀ wa nù. olùdókòwò bá ń sọ nínú àdéhùn ní pé tó wá ṣe pé èmi ọlọ́run bá bí mo ṣe dẹ́ ẹ̀yìn ẹ̀dẹ́ èèyàn ṣe wá ní pé ẹ ní máa ṣẹ̀mí kẹsì máa túbá kò níbi ẹ̀ṣẹ̀ yín máa kó yín kò lórílẹ̀ ayé. ìwà mú àwọn àmì wọn ti fún wọn ṣẹ̀mí wọn láì ṣẹ̀mí wọn ó ti túbà kí ni àdéhùn yìí ń ṣàlàyé ni pé tí ẹ bá ń ṣe náà lápèjúwe èèyàn ń ṣe dìnnà nǹkan èèyàn kó ló kó kúrò dà ó pa á ti pé á ah, ọba yóò forí ju rẹ̀ gbogbo ẹ tó اللهم يا عباد كل يا عبادي الذين أفرطوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا قلوا أن صفان يوان ليس الله عليه وسلم صفان لي wípé kódà àwọn ẹni tó ṣe pé ẹ ti lo ìgbésí ayé yín jákujàku atọ́ọ̀fù ọmọ ọba lò ọlọ́ni pé bẹ́ẹ̀ ti lo ìṣẹ̀mí ayé yín rédíòrédé atọ́rọ̀fà ọlọ́mọ wa tọkọtọ́ kí wọ́n tẹ̀ ní pẹ̀lú abinabu wọ́n ṣẹ̀ yẹn pé ẹ̀ṣẹ̀ yẹn ti kọjá àlà olùwàbá ni la taqnatu min rahmatillah ẹ̀ túbá tẹ́ bá ti túbá ẹ mọ̀ rò pé ẹ̀ẹ́dẹ́rì kẹ́yìn ni ọlọ́run sọ́nà ni gbogbo station fi ẹ lè wà ẹlòmíì ó lè wo ṣe sí tó fi lò kọjá nínú ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ pé áà ah, bóyá náírà ẹ̀kọ́ ṣe pẹ̀lú ọlọ́run ọba ni ẹni tó ti ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ẹ̀rí ó ti jẹ ogún ó ti jẹ gbè báyìí yẹn jẹ ogún jẹ gbè ó ti jẹjẹkújẹ gbogbo òkun kóògùn ló ti jó bóyá ó ti wá rówó bí owó náà ni wá ni àbí kò tí ì rówó náà fífi ń jẹ ọgbọ̀n ìjọkújẹ ọ̀hún náà ní jẹ. sọ ẹ́ ẹ́ nígbà kan táwọn èèyàn ń sọ fáwọn èèyàn ń jẹ gbó ń jagbá ní èèyàn kankan ayé wọn rò pé ẹ̀ kọ́ yìí kẹ́rì pé Facebook gbé owó jáde nísìn WhatsApp gbé jáde pé òótọ́ làwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ yàrá àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ àti wọn àtàwọn èèyàn ń jẹ́ èèyàn lóòótọ́ táwọn èèyàn fi èèyàn sóògùn owó lòótọ́ tó gbogbo orú nǹkan báyìí náà lẹ́lòmí náà ti ṣe pé pé àti rí iye tí Facebook tú jáde kódà kóyá kóyá kò tó one percent ìlú táwọn èèyàn ń ṣe sọ̀rọ̀ ní ogún ẹ tó ṣerú nǹkan báyìí já ọ̀pọ̀ ń bẹ̀ wọ́n ṣe máa wọ́n ti pé ìṣẹ̀lá ńlá náà lọ́ṣẹ́ lómi ọtí ní torí pé owó yìí náà ọtí ni yóò dẹ́kun sí ẹnu yóò mú títí nídàájí kẹ́lẹ́mí tó kírun yóò ti mú ọtí o kọ́lẹ̀ lónìí bẹ́ẹ̀ wọ́n ní kó mú ọtí yẹn kó ọtí wọn máa pa á ìpàdé bá wọn pọ̀ bọ̀ wọn lè lọ́wọ́ sọ pé ọtí òun mú bí ṣe ń pa ọ yóò ti kọ́kọ́ pọ̀ bọ̀ wọn ipe ọtí yìí ọtí bí wọ́n ṣe ń pa wọn ni kọ́ tí máa pa àwọn èèyàn kẹ́ máa kó dúkìá wọn wá fún wọn ọmọ kó wá báwọn. alákan bẹ lẹ́kọ̀ọ́ ńlọ àwọn ìgbà tí mo fi lọ gbé kò díẹ̀. akẹ́kọ̀ọ́ yàrá yìí yóò kàn yóò pọ̀ sára yóò tó sára tó mọ wá di kátàkátà àyẹ̀wò ni ìgbé ń sẹ́ni ìgbàgbọ́ gbọdọ̀ mú ọ tí o ti di pé kò ní ma nǹkan ti ń ṣe má. tòkè tó wá kó sínú náà wọ́n máa kó wá bá bẹ́ẹ̀ jókòó ti yọmọ ìwà kó wọn wà wọn wà wọn wà mú owó wá bá títí tó di lóde wá là. tó ìwúlò àwọn kátà nìyẹn ń dẹ́wò láburú nù ẹlòmíì owó kan tiẹ̀ lónìí òun wá tán kí àkọ́ ayé mọ́tẹ̀ wọn sẹ́ni ọmọ tòkò tó kù káàkiri sí. tó ọmọ ni mo burú àwọn ẹ̀ báyìí ẹja ọkùnrin bẹ́ẹ̀ ọmọ ni mo ṣetán láti gbà láti gbà yín padà. لا تقنطوا من رحمة الله إن الله يغفر ذنوب جميعا ومن مبوع كيانيا ولكل الذين مبوع كيانيا tẹ́lẹ̀ wọ́n bá ti lè mú àwọn mẹ́jẹ̀mú tí ẹ̀wọ̀n mi tó bá tẹ́lẹ̀ wọ́n bá ti lè mú ṣe. mẹ́jẹ̀mú tuntun bá náà ni pé kí ọjà ọkọ̀ lẹ̀ fún mi sọ́tò ìṣe. kí wọ́n wọ́n lé lẹ́nu pé ìgbéró padà síbi rẹ̀ náà ìjó kú o ìjó padà sí ìdìrẹ̀ mọ́ kọ́dà kí tó ráǹfààní àti máa bá a lọ òun ló padà sí ìdìrẹ̀ mọ́ ẹlòmíì ìdìrẹ̀ ní tiẹ̀ ẹlòmíì jìbìtì ní tiẹ̀ ẹlòmíì irọ́ náà ní tiẹ̀ gbogbo àwọn kẹta ń ka yẹ ṣẹ́ ńláńlá ni ìyẹn gbọdọ̀ já ọkọ mẹ́ tọ̀ ibi tí ọ̀yà yìí lọ gẹ̀gẹ̀ ẹ̀rí kọ́lọ́ ní yẹ̀gùn fírù lè mẹ́yìn yẹ̀ ṣáà wọ̀nyọ́ ẹ̀ dìbò lẹ́yìn ẹ̀ṣà òkúnlẹ̀ tó wà lábẹ́ màṣí àlọ́run àwọn olówó lábẹ́ màṣí àlọ́run ọba òun náà lẹ́nu tó ṣe pé ó ń ṣe lọ́run tó ẹ̀ṣẹ̀ yẹn wá ká ikú wá ká ẹ̀ṣẹ̀ yẹn mọ́ lọ́wọ́ ikú wá ká ẹ̀ṣẹ̀ yẹn mẹ́rin yẹn lọ́wọ́ àmì ẹ̀ṣẹ̀ wọn kì í ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀bọ. wọ́n á pẹ́ ní oníṣìí. onye ní àwọn onye ó ní gbogbo àwọn kíní kan olóògùn ihe ti ṣe kò lólùkù àdà e túbá ń wo yẹpẹ̀ kò wó pé ẹ kì í ṣe kíní yìí mọ́ kò lólùkù àdà kò wò sí mọ́ ikú wa kà mọ́ inna Allah la yaghfiru an yushraka bihi ọlọ́run ويغفر ما دون ذلك لمن يشاء لنا فقط دي àmì ẹ̀ṣẹ̀ tí ìbá ti ṣe ẹbọ ọlọ́run ni mo lè fi orílẹ̀ tìyàn tí yẹn bá kú tí ò túbá ẹ̀rí náà ló fi wá nínú títí ìlànà àwọn àìsàn tó lọ́jà máa ipe mọ̀hámẹ́lẹ́ tó ń má àìsàn wẹ́ẹ̀mù níbí àwọn tó ń jẹ́lẹ́ṣẹ̀ bá àìsàn tó máa ń lò pẹ̀lú ọmọ náà jì wọn tó bá kú alùsùn ló ti lọ lè fi wọn alùsùn ló ti kírun sí la so ẹlẹ́ṣẹ̀ tí èyí ṣe lẹ́bọ ẹlẹ́ṣẹ̀ tí èyí ṣe kẹfìrí mùsùlùmí tí ó hùwà kẹfìrí tí ó ṣiṣẹ́ kẹfìrí mùsùlùmí tó bá ti ń ṣiṣẹ́ kẹfìrí tó ń hùwà kẹfìrí ó ń wọ ẹlẹ́bọ ń ṣe ẹlẹ́bọ tó á kú onísùnmọ̀ gbọdọ̀ débẹ̀ kọ́wọ́ ẹ̀ kó kì í kọ́wọ́ ẹ̀ kó kẹrùn sí la àmọ́ ètò ṣe pé kìí ṣe kúkúrú nìkan tó kù tí ń ṣe kìí ṣe ṣírkù nìkan tó kù tí ń ṣe kọ́lá kó kú lérí rẹ̀ ìlànà alùsùn náà ni pé ẹnu lè wẹ̀ ẹnu pé wọ́n ti la ẹ̀yẹ fún wa lápòjú rẹ̀ ìyẹn rí ẹnìkan nìkan wá lọ sí oko lè àbẹ ẹjọ kí ìṣá ìṣọlálẹ àná náà ni ẹ wá gbọ́ pé ah òun náà mi lára àwọn tó ń kidnap yẹn ṣẹ̀pẹ́ lè fi ara ẹgbẹ́ dá sí nǹkan tó ti gbélé tó súnmọ́ tó tó súnmọ́ lórí wa àjọ kí ìṣe àìsàn lálẹ́ àná ó wá lóhun travel ó wá travel lọ ìgbà tó yẹ á tó di ní ọwọ́ sábà ilé wa gbọ́ pé àwọn kan àwọn kan dá wọn kidnap àwọn èèyàn ní ọ̀nà oko lówó àwọn owó àwọn sójà wa tẹ̀ wọ́n wá pa wọ́n kalẹ̀ lẹ́bàá lọ bẹ̀rẹ̀ bá rí pé ah níta àjọ kí ìṣe àìsàn lálẹ́ àná náà wá ń bẹ́ẹ̀ wọ́n bá gbé dé ògbè àtẹ̀kọ́ gbé wá sí fáwọn ẹni tí ilé wọn bẹ́ẹ̀ wá gbọ́ òkú yìí o yẹ́ ẹ̀ ń jẹ́ lọ nígbà. ìjẹ́ bá ti gbà ná ẹ ti wẹ̀ ẹ́ àmì ẹ tú ara rẹ̀ tí ò ní oògùn tí ò ní parí tí ò ní oògùn tí kò ní tí ò ní òkà lọ́wọ́ tí èkó ti agbẹ́rẹ́ gbogbo ọgbọ́ ara rẹ̀. ìjẹ́ bá kan bá pé ìbọn náà fi ń dẹ́rù bá wọn yẹn alùsùn náà wọ́n sì gbìn wọ́n sì wẹ̀ wọ́n sì sìn wọ́n sì kírun síra wọ́n sì mọ tọrọ àforíjì ọ̀rọ̀ ọ̀rọ̀ fún un. sùrọ̀ ènìyàn wá ní òun náà wọ́n sọ bíi pé yàtọ̀ sí òrùlé máa ń ní ẹ̀ṣà èmi ọlọ́run lè forí jẹun tó bá wù mí kò túbá tó fi wá bá mi o kò túbá tó fi wá bá mi tó bá sì wù ọlọ́run ọkàn mi mo yọ̀ǹda rẹ̀ àmì ewì ẹ̀ṣẹ̀ ló kú lórí òkè ṣe rí ẹbọ lọ́wọ́ ni mo forí kí ọ tó bá wù ú ọlọ́run ọba bẹ́ẹ̀ tó bá wù ú ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ní ọlọ́run ọba ti ṣọlá alùpùpù náà wọ́n ní àmẹ́lẹ̀ ọ̀hún bẹ fọ́ọ̀bùlẹ̀ yìí ọlọ́run ọba fa lò pẹ̀lú pé ọkàn tó ṣọlá ni pé ó sọ́lọ́ nígbà rẹ̀ ọlọ́wọ́ bó tọ̀ pé àà ah, wọ́n yọ òkè náà bù wá èèyàn òkè wá sí òtútù bá tó tó wá ọlọ́wọ́ bá ọlọ́wọ́ á fi àjẹ́ àmọ́ irú ẹni yẹn látara tó kò ṣe ẹbọ tó fi lọ bọ́ ọlọ́wọ́ bá rẹ̀ ọlọ́wọ́ bá wà ní ìyá yẹn kó jẹ́ fún ìgbà kan tó bá wù ọlọ́wọ́ náà ni wàá yọ ẹ̀rọ bíbú lẹ́yìn ẹ̀ṣá tó bá ti wúyó tó ti fìyà jẹ ọlọ́wọ́ ni wọ́n lọ́ ìgbọ̀ fúró ràṣì ní wa ní èmi alákòóríjì lè ní ọ̀gá ẹni tó ṣe ọlọ́run ọba tí kò sì túbá tó ti wá bọ́lọ́run ọlọ́run ni màá ti foríjì ìyẹn nìkan kọ́ ràṣì má tó sanu rẹ̀ sọ̀rọ̀ tí ó di kó rí ìkẹ́ tí ó di ó rà foríjì ọlọ́run òun náà ni pé kò sí ẹ̀wọ̀n nínú ẹrù rẹ̀ tó náà ni wá àtìlá ńlá ni ìpẹ̀lẹ́ ńlá ni kí òjò kí n jẹ́ ẹ̀kọ́ kó yé àwọn èèyàn kí òjò ẹ̀kọ́ kó yé àwọn èèyàn gbogbo ẹni tí ń pe ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run tí ń pe àfa àfa kan tó ti kú àbáfa kan tí ń bẹ láyé ló máa ń pè lẹ́nu rẹ oríṣiríṣi ọmọ pẹ̀lú ọlọ́run ló kí ẹ bá kú lé rẹ̀ kò sí ẹ sí ìdúró yín o àti kí n tú bá kí n pé ìtú pé ìtúndé di ọlọ́mọdé kí lóòrọ̀ báyìí ti jáde lẹ́nu ní mọ́lá yé ti àfa ṣẹ̀fá àwọn ilé mi ń bẹ pé pélé àfa ni wọn nílọrin yìí tó jẹ́ pé àwọn ọmọ wọn gbà pé àwọn ọmọ ń fi àwọn bàbá ń gbà nǹkan lọ àwọn ọmọ tí wọ́n gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run àbáwọn bàbá yìí ẹni ọlọ́run ni wọ́n ń bi sàárè wọn yìí á débẹ̀ kábàárì á gbére tó bá wù á ìrẹ́ni ọlọ́run ni wọ́n ẹ̀bọ nìyẹn bí ẹ bá kú sérí rẹ̀ bẹ́ẹ̀ àbí wọn ò tiẹ̀ débẹ̀ ni wọ́n máa pè wọ́n ní tòó wọ́n máa pè wọ́n tó irú ẹni tó bá ń pè báwọn àfa àti ẹni tó bá ń pè àfa kan báwọn ẹnìyẹn ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba tòtúrú ẹnìyẹn bá kú tí ò túbá kèfèrí lẹ́ni ìrún ẹlẹ́bọ ni ń tagbọ̀rọ̀ yí àwọn èèyàn nìyẹn ó jẹ́ pé aláfẹ́ ṣe wá àti fáwọn èèyàn láti fi wá àtijọ́ láti wá tó wá mọ̀ sọ̀rọ̀ yẹn délẹ́bọ̀ bàbá bá pé ìjọba ìta bá yẹ pé ẹ sọ pé abáwọn kìíní kan ìfẹ́ lọ tọ́kọ́ wọn dìgbà a. so òun náà ni pé ìpè àfa kankan kọ́ra nẹ́bí ẹ̀ gbọ́dọ̀ pé yẹ sọ pé yá Rasulullah tó kẹrin ojú pé yára súlẹ̀ ọ̀láì ẹni tó bá kú sílẹ̀ rẹ̀ ó ṣe bọ́ pẹ̀lú ọlọ́run pé yára súlẹ̀ ọ̀láì ló ń pè ó sì kú sílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀. ìyá ara tó wù lálá kó síbi iye ẹni wàláì tí ẹ bá kú sílẹ̀ rẹ̀ yẹn dáhùn lọ́dọ̀ ọlọ́run. ànábì là ń sọ wọn ká tó wá sọ àfáà kan. tó ọ̀hún náà ni pé àwọn mùsùlùmí wàláì ọ̀nà wa jìnnà ọ̀nà tí a fi ń rí àánú ọlọ́run ó jìnnà ọ̀nà tí a fi ń rí ìbínú ọlọ́run ó súnmọ́ wa pẹ́kípẹ́kí inú ìlú yìí ó súnmọ́ wa pẹ́kípẹ́kí ọ̀nà tí yóò fi rí ìbínú ọlọ́run láyé àti lábẹ́ kìíyàmà tòun náà ni pé káwọn bá wọn dá ń ta rẹ̀ mọ́ o nǹkan bá ti di ti ń dá wọn àtàwọn káwọn kìlọ̀ fún un ìpele ìsáta mùsùlùmí o àṣà mùsùlùmí ni pé kókó yá Allah kò lédè ọlọ́à àwùjẹ ọ̀rọ̀hàmánà àyàmá tad'uhu fẹ́lẹ̀ ul asma'ul husna olúwa ni ẹ pè mí ẹ pè Allah ẹ pè rahman ẹ pè asma'ullahi al-husna ó ti tán kí ẹ tún wọ pé afá kan fún kí lẹ́wọ̀n pa nẹ́bì fún kọ́lá mẹ́rin jẹ́ sọ fún ààrẹ pé látàtà bí túbí ẹ̀rọ pariwo mi pé kí wá gbà yíra ilé fi kankan fún yín iná náà yóò tàbí àkùnrinlá ọlọ́run yẹn máa ń ké kó gbá tó abẹ́lẹ́ wọn bá kí ọlá rẹ̀ ga wọ́n ṣàfihàn tẹ̀wá lé déédé kó mọ̀ yẹ tẹ̀wá kó níbi déédé náà kó ṣàlékún àgbọ́yé fún ẹ̀fọ́ wájú báyìí lọ. gbogbo àwọn ọmọ bẹ nínú àwọn wàhálà tá à ń sọ yìí kọ́lọ̀ wàhálà ni o ẹgbẹ́ bá ń pè é lómi tó yàtọ̀ fọ́lọ́ wọn bá ńlá wàhálà ni o torí ẹni yẹn gan kò ní mọ̀ ni kò ní àwẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò ní àwẹ̀ ní ké kùránù kò ní kùránù la in aṣọ́rọ́kìtà la yà àbá tọ́nà àmẹ́lùkà tọ́ni tó bá ń ṣe bọ́ gbogbo tẹ́ lọ́ bàjẹ́ yẹn ni tí wọ́n ti ṣe wọ́n bàjẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. وعليكم السلام ورحمة الله. نعم. أبي أبي. ẹgbà kẹgbẹ́ rẹ̀. afẹ́lẹ́ kí ẹ bá fi àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ya kí náà ń ṣẹlẹ̀ láàrin ọmọ ìyá méjì àbí ó jù bẹ́ẹ̀ lọ bóyá wọn lè mẹ́kàn lọ láàrin ara wọn ẹnìkejì rẹ̀ ó wà pé padà ah, wípé á mo fi túbà àbí mo fi ṣọ́rí padà ó lẹ́yìn kó ti tó bá wọn yóò ti fún ọmọdé ní máa pé a ò ṣe ò láì ní tẹ̀lé ìgbà tó ti bá máa ń dáàbò bá ọ̀rọ̀ ṣe rí irú ìgbésẹ̀ báyìí wọ́n jẹ́ ìgbésẹ̀ burúkú tó ṣe pé wọ́n ti rárí wọ àárín àwọn tó ń gbìyànjú tó náà ìjọba mi yẹn bá ti ní òun ṣe nǹkan wọ́n ti ní ní ìṣe máa ń mo ti tú wá pò tó ti sọ̀rọ̀ síbẹ̀ lẹ́sìn pé kìí ṣe tí ń ṣe yẹn gangan ní lẹ́nu yẹn ń pọ̀ tirẹ̀ fún láàpẹ́ tí ń ṣe òun ń pọ̀ tirẹ̀ fún wọ́n ti lóun ṣe kí ni lóun òwú dẹ̀ lọ́wọ́ ti tán. tó kọ́nà kó wọ́n di kí wàá ṣe tán kọ́nà wọ́n di kó wà nínú ìṣe ti wa tó wọ́n wá kó dá wa náà lọ́sọ̀ yìí tó ó ní pé kí ẹ bá ti sánú iná mi ọ̀rọ̀ yẹn ni ṣé tẹ̀sílámù tẹ̀mí ọ̀rọ̀ ní wọ́n ike wà lẹ́yìn sẹ̀lẹ̀ náà á nà ṣùkọ́ kò lúbẹ̀ náà bọ́lọ́wọ́ ògbúra ọ̀gbẹ́ kọ́ ọlọ́run òpé kẹ́ ẹ máa la ọkàn àwọn èèyàn ọlọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn mọ́ ó ní ra ah, <laughs> ó ní ìfẹ́ àlọ́lùmí ò sọ mọ́ àbí àtọ́gbẹ̀tù tẹ̀júbù máa kọ̀bìlẹ̀ tútù bá máa ṣe kí ni ìmọ̀ ń pa gbogbo tó bá ṣáájú rẹ̀ ni tó bá túbọ̀ ó sán sílẹ̀ pé wọ́n náà ti bí wọ́n náà ti ṣe kíní kan náà fẹ́fẹ́ rẹ̀ ṣùgbọ́n wá ní nǹkan tó ṣe òun náà ni wọ́n tó mọ fi rí ọ pé ọ̀sẹ̀ àfọwọ́dé pé ẹni yẹn olóhùn túbá wọn ò sọ nǹkan báyìí mọ́ àmọ́ ẹ tún rí pé kò túbá kú òun bẹ́ẹ̀ túbá kú òun bẹ́ẹ̀ ẹni àá tí mo ní òkè kan báyìí lọ́dọ̀ tó ṣe yìí ẹ̀rí lè ṣe lọ́dọ̀ tó ṣe yìí ẹ̀hẹ́n rú ẹ̀ lẹ́ni dókè ọ̀gá láti ọ̀tọ̀ àmọ́ ẹ lápẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀kàn ní àtìmọ́ ah, sọ nítorí àfihàn wọn ló ti wá ń dáwọ́ fún bẹ́ẹ̀ àfihàn kan wá gbé sọ nínú ẹ̀ tó ọlọ́run ti kó mọ́ sí yàn ní ẹni tí yóò máa fa ẹ̀sìn ọlọ́run ọba sí yàn lọ́rùn wọ́n lọ àìlà fún mi pé bí ẹni tí ń bá yàn wá iná lọ́dọ̀ ọlọ́run ẹni tí ń bá yàn wá iná tó àtà wa àgbákò fún ọ àtà wa kí mọ́lẹ́ àjèrè ọ̀dà wọ́ ọ̀dún náà ní ọ̀dún náà kéde àwọn òde tí ó ti yín náà ó ní olóhùn èsì ń bẹ ní ara ẹ̀rọ lọ́mọ sí wa rẹ̀ àbá àgbẹ̀rẹ̀ mọ́tò wa ló ti rẹ́ bíbẹ̀ ẹ̀ ẹ̀rẹ́ ọ̀bẹ ni wá náà rí ẹ̀mẹ́ wá náà fún mi ìdílé wá náà fún ọ lẹ́nu. Orúkọ náà sọlá ń wáyé gbogbo ọ̀rọ̀ pàtó. Ó ní ẹ̀ fún àwọn ìfẹ́ tó ń lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá lọ sí ìgbìmọ̀. bẹ́ẹ̀ ká ká mú àwọn ìlú rẹ̀ kan wá lórí kò bẹ̀rẹ̀ ní ṣáná máa fi dàájú lọ́tọ̀ gbogbo máa fi fún un tàbí ìgbà kan rẹ̀. náà ìtọ́nà ìṣe ní tọ́lẹ̀ sí obìnrin tọ́lẹ̀ sí obìnrin kan wá da wà níbẹ̀ kó lágbàá mi lè da torí pláàtì bo aṣọ tiẹ̀ láti pé kíni káyọ̀ wọn fi rí ṣéèkù ara rẹ̀ tó kún ní wọn bọ̀ àìlẹ̀ tó ṣáà ìtàn